الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فهو المهتدي ومن يهدي فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة أحباب السلام عليكم ورحمة الله وبركاته دعوة قفنا لهم tọrọ kíkẹ́ fún محمد صلى الله عليه وسلم sallam ó kádàrà nínú ọlá nínú àánú rẹ̀ tó ti ní kí a mọ̀ kójọ báyìí nìkan nínú àwọn ààyè tó nífẹ̀ẹ́ sí jù lórílẹ̀ ti ṣe almasajid ní kí a mọ̀ gbéyẹ̀wò ní ọ̀kan òjọ̀ kan lámọ̀rí ẹ̀sìn wa ilé tó jẹ́ wípé tí a bá ń lò ó yóò wúlò fún aláyé àti ṣẹ́gun alìkíyàmọ̀ à ń sàlàyé nípa ọ̀rọ̀ hajj nípa àwọn nǹkan tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọn àyè tí alálàájì yóò ti gbé ara mi ilé tí a mọ̀ sí àníyàn torí pé ìfẹ́rọ̀mù gangan ní yàtò dùnkólé fi nusuk òun gangan ni al-ihram kìdíkítà bá fi ìtìláàkù pé ihram pé aṣọ yẹn ni àwọn obìnrin tí ò lásọ ńkọ́ tẹ́ pé aṣọ wọn náà ni ara mi wọn tí a sọ pé àwọn ò sí nínú ihram ni la bal al-ihram huwa niyyatu dukhuli fi náà ni kálímà ihram ló túmọ̀ sí rí pé àwọn obìnrin òwúlẹ̀ ní special aṣọ tí wọ́n wọ̀ fún aṣọ fún gbígbé ara mi ìgbé ara mi wọn pẹ̀lú àwọn aṣọ tí ó wà lára wọn náà ni nítorí náà eléyìí ló fà á tí a fi ń gbé àwọn nǹkan wọ̀nyí yẹ̀wò lẹ́yọ kọ̀ọ̀kan eléyìí tí ọlọ́run bá àlékẹ́lá tí ó sì ti fún wa ní oore ọ̀fẹ́ láti ṣàlàyé àwọn ìgbìyànjú àtàwọn iṣẹ́ ilé tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó ti kádàrá kí a ṣe nípa pé bóò ni ààyè òsè ní máa bá hajj àwọn Yorùbá ní ti pàápàá jùlọ torí pé ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àrà mẹ́rìírí nínú ẹ̀sìn òun ni àwọn èèyàn máa ń náà máa ń kó sí pàápàá jùlọ tó máa ní ẹ̀yìn Saudi ẹlòmíì ibi tí ó bá ti ń balẹ̀ nínú bàálù báyìí eyín o. ẹ̀yin náà mọ̀ pariwo ibi tó ti lọ kan yín o ẹ̀yin o ẹ̀yin o òfẹ́ kan yín o òfẹ́ kan yín o wọ́n yẹn nìkan lọ mọ́kà wọ́n ló dé wọn náà lókè aláàjì ẹ̀tún kan yín ni wọ́n ní ẹ̀ nìyẹn yàtọ̀ òun yóò lọ mọ́kà yìí ní kan yín kò gba rìsíìtì nìyẹn ẹ̀yin yẹn gangan ni rìsíìtì kò lọ mọ́kà ẹ gbọ́rọ̀ ẹ gbọ́rọ̀ ẹ̀yin yẹn gangan oní rìsíìtì kò ń jẹ́mọ́ àwọn tí ò wá lọ mọ́kà tán wá gàràfà àwọn tí ò lọ mọ́kà tán wá kan yín kọ́ àbẹ́ẹ̀ tí ìbá ń pàdé rí wọ́n dé airport rí eyín mẹ́ta níbẹ̀ lẹ́nu wọn sílífà mẹ́bẹ̀ góòdù mẹ́bẹ̀ ọba dé dùmọ́ta ó kúnbẹ̀ kán ni eyín tẹ́ ń kàn dùmọ́ta ọba dé bẹ́ẹ̀ tó sí náà ó ra eyín wọ́nranwọ̀nran tó ra eyín tààrà tó tò sílẹ̀ sọ́lọ́sọ́lọ́ àlàáfíà kò sí iṣẹ́ kankan téyín fẹ́ ṣe ju pé ó fẹ́ bá ṣe wa jẹ́ adúró owó yẹn owó yẹn pọ̀ gan o above ten million naira owó tó kọ́lé ó kọ́ odidi ilé ó ralé ten million pẹ̀lú bá ṣe nìkan wọ́n tó náà ó ralé kẹ́nìkan kan mú yẹn kó dẹ̀ sí kó dẹ̀ kó fi gàràfà kó mọ́ sí lákọ̀ọ́ lẹ́sẹ̀ kankan ó gbà àwọn nǹkan wọ̀nyí kò sí sẹ́tẹ́yìn fẹ́ sí ju pé ó fẹ́ sọ iṣẹ́ kọ̀rọ̀ díṣẹ́ gbangba èyí fẹ́ kó ẹ síta yóò jẹ́ kí àwọn èèyàn rí pé o ti gàràfá sámápì ọ̀ ní àbúkíní kan yóò dá wà lálẹ́ ẹlòmíì bó bá dé láti mọ́kàrà ẹ̀dọ́ wákìnrin àbá Fátímọ̀ ẹ̀ rí púpà ojú rẹ o nìkìtọ̀ ọba làákọ́mọ́ lórí ọ̀hún kí mo gàràfá láṣà hmm? àbáwọn àdúrà mọ́kà tí wọ́n ṣe tí wọ́n ti lọ ló fi jẹ́ pé ẹlòmíì tí ò bá kàrà lè rí mọ́kà lọ àti wálé kì í rọrùn aláàjì ẹ̀ máa lọ lẹ́kà àti sàdúrà mọ́kà òun ò lè lọlé àfùgbà táwọn aláàjì náà bá dé ẹ̀wọ̀n kan yóò àmọ́ rìnrìnrìn gbé ní ètè tí airport ogo bàálù tó bá fò ní òmò kà pé wọ́n ti gbéra ọ̀sùn ti lọ ẹ̀ kí nìkan kí nìkan ti lọ tán wàhálà sọ lọ́wọ́ bá ò pé ó gbìyànjú bọ̀tù ọlọ́run ò pè ẹni tọ́lọ́run bá sì ti pè kò níbi kankan tí ń lọ bọ́lọ́run bá ti pè ọkọ ọmọ ní one naira ó dọ̀hùn ó dọ̀hùn pẹ̀lú protocol pẹ̀lú nìzọ́ọ̀mù táwọn èèyàn fi ń dọ̀ ní ọ̀nà ó dọ̀hùn pẹ̀lú gọlọ́hùn ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá àlékọ́lá sọ pé tọ̀ ó níbi tọ́ ń lọ àpè ọlọ́dún yìí o kó ní ẹgbẹ̀rún bílíọ̀n pẹ̀lú gọlọ́hùn kò síbi nǹkan tí ń lọ sọ náà sọ́lá sọ́lá so àwọn ààyè ibùdó tí a ti mọ gbé ara mi òun náà ni àwọn àlàyé tí a wà ní orí rẹ̀ tí a fi ń sàlàyé àwọn ààyè wọ̀nyí àtàwọn nǹkan tí ó rọ̀ mọ́ a naam pẹ̀lú àwọn àlàyé tá a ti ṣe káwo àwọn fíkíù tó wà nù hadith náà gẹ́gẹ́ bí ìṣe wa alákọ̀ọ́kọ́ àwọn kan bá tò sí bíbá yìí ó lé ní mẹ́wàá o bayanu mawakiti alqadimi ila liadahi manasikil hajji wal umrah agbọ́yé nu hadith ta kà wípé àlàyé nípa ibi tí àwọn tí wọ́n bá ń wọlé sí ìlú mọ́kà tí wọ́n ti gbé ara mi yálà àwọn fẹ́ ṣiṣẹ́ hajj mi àbí wọ́n fẹ́ ṣiṣẹ́ umra al-mawaqitu al-makaniya hadith àwọn àyè tí a ti gbé ara mi nínú hadith ta kà zulhulaifa fún àwọn ará madina aljofa fún àwọn ará sham قرن المنازل فان وراء نجد يلام لام فان وراء يمن من كان طريقه من غير طريق الميقات الذي جعل له فيجوز له الإحرام من أي ميقات أمامه ولا يتجاوز الميقات wọ́n ni máa ń káàna tọ̀ríkù mi gẹ́rì tọ̀ríkì mikọ́t ẹni tó jẹ́ wípé ọ̀nà tiẹ̀ kò bá ọ̀nà mikọ́t kò bá lọ ní mikọ́t rẹ pé kí ni o ṣẹ̀ríà àtàìn fún pétọ̀ tó bá ń bọ̀ láti ibi tó ń lọ mọ́kà ibi ló ti gbé ara mi ṣùgbọ́n àwọn mikọ́t ti ń bẹ wájú rẹ lóòndìwọ̀n ìgbà tó o bá ti sún bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ gbé ara mi láti bẹ̀ látòjú nísìn ara àwọn nàìjíríà nísìn báyìí ó lọ mọ̀dínà ó gba mọ̀dínà wọlé sí mọ́kà kó lọ dàrẹ́tì ó ó kọ́ lọ mọ̀dínà láti mọ̀dínà ó darí sí mọ́kà tó bá ti dé mọ̀dínà kò gbúdọ̀ kọjá zuluhu leva tí ó fi gbé ìfẹ́rọ̀m nǹkan tí wọ́n ṣe ní àlàyé nìyẹn bákan náà الذاهب الذاهب لغير الحج أو العمرة ليس عليه الإحرام ẹni tí ń lọ Mọ́kà kò sí umra kò sí ájì wọn rán ní ara mi gbé o ìrọ́ọ̀mù kìí ṣe ẹ̀tọ́ fún ẹni tí ò sí ájì tàbí ẹni tí kò sí umra wọn ni ìrọ́ọ̀mù kìí ṣe ẹ̀tọ́ fún láti gbé bákan náà من كان منزله داخل المواقف فيحرم من منزله gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ilé tí ń gbé ó fọ́ọ̀lù síbi tí mikọ́tù wà lákòójú ìrìnsìn èèyàn kọ́lé sí zulu hulaiva torí pé zulu hulaiva sọ̀bọ́ọ̀bù mọ̀dínà náà ni bíi fifteen kilometre or thereabout ní kìlómítà zulu hulaiva sí mọ̀dínà ẹni tó kọ́lé sí zulu hulaiva tó ń gbé bẹ́ẹ̀ tó ń ra alẹ̀ tí ń gbé bẹ̀ gẹ́gẹ́ ibẹ̀ nílé tiẹ̀ kó gbé nínú inú ilẹ̀ náà ti mi torí pé fún ní yìí pé mìkọ́ọ̀tì náà ló wà so eléyìí nínú àwọn tí nínú hadisi bákan náà fíhì ẹ̀rí wà ń bẹ̀ wípé ìlú mọ́kà ìlú tó lọ́lá púpọ̀ ni ìlú mọ́kà ìlú àlùbáríkà ni ìlú mọ́kà ìlú tó ní ọlá púpọ̀ ó ní ló fi jẹ́ wípé sheikh femi kọ́lọ̀n kí ó bá yọnu sí wọn wọ́n ṣe juristic deduction kan tó dẹ̀ strong láwú hazuhu nílùkú wà sẹ́mọ̀ yí pé irun tá a kí ní mọ́kà ládàá tá a gbà kò jọ ilé tá a gbà tá a bá kí ní àkúrẹ́ ṣéèkùsẹ́mì ní bó jẹ́ pé ìjọsìn níbẹ̀ lára rẹ̀ strong náà ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ dídá ní mọ́kà ó ní wéètì ju ẹ̀ṣẹ̀ dídá lákùrẹ́ lọ o hada istinbatu qawi wala haduhu nalkuwa so tẹ́ bá lè máa jàǹfààní pé ẹ kírun ẹyọ kan ẹgbà hundred thousand sẹ́wọ̀n wípé kì í ṣe é kéré aha so nítorí náà ẹ̀ṣẹ̀ téèyàn bá dá ní mọ́kà náà tí wọ́n bá kọ sílẹ̀ yóò nípọn ju bí wọ́n ṣe kọ ẹ̀ṣẹ̀ ìgòbá lọ́hùn sallallahu alaihi wa sallam eléyìí nínú àwọn ọ̀rọ̀ tí àfáwà sheikh Muhammad Salih Al-Uthaymeen tí wọ́n sọ ni bákan náà wọ́n ní ẹ̀rí tí a ń tí ó fàtà sọ wípé Mọ́kà olóla òní pé la yadkhulul harama lahuma illa bi tisali wa hirami ẹnìkankan ò ní wọlé sí síbẹ̀ àfikún wípé ó wẹ̀ ó sì wà ní aṣọ ara mi ó sì ń gbé ọlọ́run ọba àlégọ́lá tóbi jawazu itlaqul miqat wà iradatul amkina ìgbàláyé ká sọ wípé miqat torí pé miqat ní ìsinmi látara alwaqt ó ní miqat ti jáde ká sì gbà lérò pé alamkina ààyè ní tí àgbàlérò wàyí kàánà asluhu fil azmina bó tilẹ̀ yẹ pé ìpìlẹ̀ rẹ̀ náà a máa ń lò fún àkókò wọ́n ní nínú àwọn àǹfààní tó tún wà ń bẹ̀ fi tàdídì háàrìhì al'amakin pípé bùbù àwọn àyè tí a sọ yìí lìlhájì wàlẹ̀ umrọ̀ fún hajji àti umrọ̀ dalilun alásídìkì nùbúwàtìhì alayhi salatu wasalam ẹ̀rí wà ń bẹ̀ wípé òdodo ni pé ọlọ́run ọba ló rán ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run ọba ló rán níṣẹ́ ẹ̀rí wà ń bẹ̀ wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam òjíṣẹ́ ọlọ́run ni kí ló fà á لماذا لأن أكثر البلاد التي ذكرت في الحديث لم تكن مفتوحة يومئذ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìlú tánà bí dákọ pé àwọn ará Dubai ibi ni wọ́n ti gbé ara mi àwọn ará Dubai ibi ni wọ́n ti gbé ara mi ọ̀pọ̀lọpọ̀ ìlú yẹn nígbà náà wọ́n ì tí ì dìlú mùsùlùmí o àwọn mùsùlùmí ò tí ì kọ́ńkà rẹ̀ kò tí ì di ìlú Islam nígbà náà ànábì sì ti sọ sílẹ̀ fáfáfáfá sọlásọlá so inú ẹ̀rí wípé inú àwọn dàláìlì nùbú wà òní tíra kan wà Dalailu Nubuwa Ibn Qayyim al-Jawziyya àwọn náà kọ tíra náà ìjálàdì kan ní ó dẹ̀ tóbi dáadáa Dalailu Nubuwa àwọn ìtọ́ka tójúwe pé anábíwá Muhammad sallallahu alaihi wasallam lódodo òjíṣẹ́ ọlọ́run ọba àlekẹ́lá ni bákan náà nínú àwọn àǹfààní a tún mú jáde ń bẹ tahrimu tajawuzi hadhihi al-mawaqit bidun ihram èèwọ̀ ni àgùdọ̀ kọjá àwọn ààyè wọ̀nyí ní ẹni tí ó dà ní ẹ̀pọ̀ òfẹ́ ṣe hajj tàbí múra àyàfi kí àwọn irúfẹ́ àwọn ikọ̀ àwọn èèyàn báyìí kan wà nínú aṣọ aharami wọn gbọ́dọ̀ tó bá kọjá abẹ wọn ó padà síbẹ̀ láti lọ sí kínú láti lọ gbé aharami bákan náà adamu al-ihram qabla al-wusul ilayha èyí tí àfáà sọ ń bí ó bùkátà kàtàná sí díẹ̀ òní adamu al-ihram kò sígbà láyé fún láti wá aṣọ ara mi qabla al-wusul ilayha ṣáájú kí a tó dé àwọn àyè mi kọ́ tí a ń sọ yìí ọ̀rọ̀ yìí ó nídìí àlàyé a lè wọ aṣọ ara mi ṣáájú kó tó ká tó dé mi kọ́ọ̀tù ṣùgbọ́n tá a bá ti dé mikot a wà á fi gbólóhùn tẹ́lbíyà torí pé lọ́pọ̀lọpọ̀ ọgbà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ọlọ́run sí umra umra precisely láti èkó ní airport ní MMA Murtala Muhammad airport ẹ̀ẹ́ ti ráwọn èèyàn tí wọ́n tó àna aṣọ ara mi wọ́n ti wẹ̀ láti lé wọn wọ́n ti wẹ̀ láti lé wọn wọ́n ti wẹ̀ ẹlòmíì sì lè wẹ̀ ní airport bí a tó bá bọ́dì bá kú fifteen minutes tó wọ̀nù bàálù tó wá kú fifteen minutes wọ́n wọnú plane ẹlòmíì ti lọ wẹ̀ ní bẹ́tírúmù airport yóò ti wẹ̀ yóò ti wọ sahara mi bí ó sì gbé wọnú bàálù nìyẹn tán bá ti dókè àwọn airbus conductor àwọn conductor conductor ju conductor lọ o <laughs> wọ́n gbé a ah, conductor dánfó <laughs> ó ti yé àwọn tó wà lókè náà airbus conductor náà náà ń pè wọ́n conductor làwọn náà ó ti yé ṣùgbọ́n conductor tójú òfurufú làwọn wọ́n ti máa ṣe ìlàm notification pé a ti wà ní tòsí kọ́dún manazil báyìí o gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ gbé ihram ó lè gbé ihram bá ihram ti àlọ́run aslan kọ́dún manazil tó wá sí ẹ̀wọ̀n sọ pé nánú fi miqati al yemen al'an nánú fi yalamlam wọ́n sọ wọ́n sọ nínú flight pé àwọn àti wà ní yalamlam báyìí o ẹn bá fẹ́ gbé ihram kó èsì lọ gbé ihram rẹ̀ báyìí so aslan asara mi sọ alọ́run tẹ ó oh, ní ìdíkọ́ ẹ̀sẹ̀ tó lọ tún wọ́ ó ti wọ́ ọ̀rẹ́dì tàṣílù hasil ní ìfẹ́ mọ̀ ṣe yẹn ó wulẹ̀ sí wọ́ ọ̀rẹ́dì tó kò ní ìdíkọ́ tó lọ tún bọ́ kó tó tún ọmọ ká wọn láti dé láti gbé nìkan láà láyà tàjì ó kàn pé làbáyíkà Allahumma làbáyíkà Umar ó tán kò jù bá lọ tó o bá ti wí hadha wal ihram al بدخولي في النسك النية في دخول النسك àníyàn táa ní pé a fẹ́ wọṣẹ́ umra a fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ hajji òun náà ni al-ihram so ọ̀rọ̀ tí a fà sọ níbi ipe adamul wusul aw adamul ihram qabla al-wusul ila al-mawaqit ulalayi o ti a lè gbé ara mi ṣáájú ká tó dé àwọn mìíkọ́t ká bá ti wá dé mìíkọ́t kí láṣẹ o ápù náà sí tẹ̀lbíyà pé Allahumma labbaika umra Allahumma labbaika hajja ọlọ́run mo jẹ́ pè rẹ fún ìsìn umra ọlọ́run mo jẹ́ pè rẹ fún ìsìn hajj so àwọn àlàyé ní bùkátà kí àtọ́nà sí bákan náà ìzọmù hazalbait kò sí èméjì pé ilé ọlọ́run ọba ti ṣe kàábà yìí ilé ńlá tó tóbi ni ilé àbọ̀wọ̀ sí ni alladhi sharrafahu Allahu wa karramahu ọlọ́run ọba subhanahu wa ta'ala òun náà ló buyì kún ilé rẹ̀ tí í ṣe kàábà ọlọ́run ọba àlekọ́lá ló fi àpọ́nlé sí ara ilé rẹ̀ tí í ṣe kàábà ọlọ́run ló fi sára wa masabatan wa amna ọlọ́run ọba àlékiọlá ó sì ṣe níbi tó jẹ pé gbogbo àwọn èèyàn ó mọ̀ sẹ́rí padà síbẹ̀ tẹ́ bá ti ń bọ́ọ̀d tẹ́ ń jáde kó Saudi báyìí tó bá ti wọnú fúláìtì báyìí bìsúra ti ń tọ̀bí yà ẹ̀mí rẹ̀ ó tún mọ̀ padà síbẹ̀ ẹ̀mí rẹ̀ ó tún mọ̀ ó ẹ̀sẹ̀ sí umra tán ni o ó ti lọ seven ten days ó ń lọ Nàìjíríà tó bá dé Jeddah tó dé airport báyìí wá ti wọnú fúláìtì báyìí ọkàn rẹ̀ ó tún mọ̀ padà síbẹ̀ yóò mọ̀ ọlọ́run ṣe ní mọ̀fáàbá ó ti yé ai almawa alẹ́bí yẹksúdù kúlúnàs tí gbogbo àwọn èèyàn ó mọ̀ ẹran kẹgbẹ́ ah ó sì dàbí kékeré tó padà síbẹ̀ ló fi jẹ́ pé àwọn tọ́nà ọba àlékẹ́lá fún ní owó ah tọ́nà bá fi àlìjánà fi hàn ta ọlọ́run jẹ́ òta fún wa bẹ́ẹ̀ bá fi lè ní owó tí ò bá fi lè ra àlìjánà àti ẹ nínú ọ̀nà tó rọrùn jù láti wà àlìjánà wọ̀lọ́hì tọ́lọ́n bá fúnyàn ní owó téèyàn sì mọ̀ ọ́ná ni'mal malu salih fi yadi rajulin salih máa ń dà la owó tó dá owó halal tọ́lọ́n bá àlékélá tó wá fi sí ọwọ́ èèyàn dáadáa tó mọ owó ná ẹlòmíràn ò pé à ah, kí náà mú ń bẹ̀ ìwọ lọ́dún lọ́dún lọ́dún àkálùkù ló mọ̀ tí ń wá o ìyìn tó fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run láṣìá ìgbà tó lọ tó tọrọ ọlọ́run fún ìgbà tọ́lọ́run fún tán ó tọ́rọ̀ pé ah, mo mọ̀ tó fẹ́ gbà kẹ́mà lọ́dọ̀ ọlọ́run jẹ́ tó lọ́dún tí ń bọ̀ ó tún lọ́dún tó ń bọ̀ ó tún ká ah, mo tún fẹ́ gbà nǹkan báyìí yóò tún lọ èèyàn bí ẹlẹ́ran ara ìwọ́mọ̀ wò pé ìwò làbùrọ̀mọ́ lọ́dọọdún wàhálà tí wọ́n ti pọ̀ jù wọ́n ṣe fẹ̀ kan rẹ́ni tí ò tí lọ pàápàá ó lè rò bẹ́ẹ̀ ṣùgbọ́n a sọ wípé àdísì tírìmìzì yẹn wípé alhájù wàlìmọ̀tẹ́mìrò wàlìmọ̀jáhìdì fi sabilillah ìfúdù rahman dàáhù fàjàbúhù wàtàlúhù fàtọ́hù pé alálàájì onímúra àti jagunjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run delegate ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọn ọlọ́run ọba ló pè wọn wọ́n sì dọ́lọ́run ọba ló gbà tán dé mọ́kà wọ́n sọ ọlọ́run pé nǹkan báyìí la fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba sì fún so yàtọ̀ sí yẹn kan sí míì kéékèèké méjèèjì ni bó wà láyé so nítorí náà wàlhájú láìsàláhù jàzá ilal janna hajj tẹ́sí ní ẹ̀rí o kò lẹ́sàn kankan ju kí ni o ju àlìjánà náà àdìsá àbúrò rẹ̀ àtọ́ àwọn sọ̀rọ̀ muslim wọ́n àwọn sọ̀rọ̀ bukhari náà ó ti yé pé man hajja wàlàmù yarfu wàlàmù yafsu rọ́jà kàyáwómi wàlàdátù ummuhu ẹni tó ti hajj tí ó sọ̀rọ̀ àlùfàǹsá kò sì wọ́ kò wá kò kíì wọ́n lẹ́nìkan bẹ́ nìkan dà ní mùná ń bẹ́ inú afárá mi wọ́n rọ̀ pé aláàjì ẹ ṣe sùúrù ẹmọ́jà sẹmọ̀ pé ìjà ní ìsìn báyìí ó lè bá jìjẹ pé bẹ́ẹ̀ ni ń tẹ́ ń sọ ẹ̀yìn náà mọ̀ kò lè bá jẹ eléyìí ó máa jẹ ìyà lẹ́nu <laughs> kó bá jìjẹ jẹ yóò jẹ ìyà yẹn tó bá di next year wá sí àjìmí òwò kí eléyìí ti bàjẹ́ yẹ̀wọ́n sẹ́wọ̀n pé ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn máa ronú pé ìyá yẹn ó máa jẹ ìyá yẹn màá fọwọ́ bà ẹ́ <laughs> pé wàá jẹ ìyá tó wá sí next year wá ájì mi mọ̀ pé eléyìí o ìgbàdí tí mo gbé fún ẹ ó ti dìlítì ládà ẹ next year tó padà wá. walakin mọ́nì lẹ́dí yùdìrí hi annahu sayẹ́bùkọ́ hàtà amal mukbil tààlẹ́ tó fi mọ̀ wípé yóò di ọdún tí ń bọ̀ hmm? bàbá kan ó sanwó hájì ó sanwó hájì ó wá gbọ́ kí wọ́n ní òun ní lọ kí a máa nu bọ́ọ̀dù wa ń bẹ̀ pé alájẹ wọn bínú ẹgbà fọlọ́hún ẹ lọ́dún tó bọ̀ ẹni ẹ̀rọ kí kí a máa mójú gbọ́n tó sọ ṣé kọ́kọ́rọ́ ẹ̀mí mi ọlọ́run bá fi lé ọ lọ́wọ́ ó sọ fún ọ pé màá di lẹ́sẹ̀ àkúndókú pé tí kú wá dé lọ́la ńkọ́ apàtì àwọn náà bá jábọ́ ọmọ kẹta lè ṣe solójẹ́ wípé tẹ̀síwìf máa ṣe máa ṣe máa ṣe kò gbúdọ̀ kó bá wa nípa ọ̀rọ̀ hajj yorùbá sì mowó káà òun lọ́rọ̀ hajj òfin káà lára ìbá mowó káà ah wọ́n tún ti di ten million eh, ibi yìí èsì ibi eight million ní ah, ìdóta three million ìdúnrín mọ̀ọ́ká tó ti gbọ́ sọ́mọ́ọ́ká báwọn mọ̀ọ́ká tọ́ ọ bá hajj lọ́wọ́ tọ́ ọ lọ ọlọ́run bí ọ àsọtẹ́ tí ò ní o tó o bá lówó hajj tó o bá lọ sí ọlọ́run bí ọ lọ́gbọ̀n alìkíyàmà satus alìyàmà alìkíyàmà an adami alhajj tí o ṣára ká ń bẹ̀ ọlọ́run bí ọ nítorí náà ẹ̀ńtọ́lọ́run bá àlìkọ́lá bá kẹ́ kó gbìyànjú kó máa ṣe hajj ní òrèkóòrè àkíyèsí kan wà tí àáfáà tó rà sí níbí wọ́n ní <clears throat> àáfáà abdulgana al-maqdisi nínú umdatul ahkam ẹ jẹ́ kí n kà á kí n fata al-mu'allifu zikiru mikoti hal iraq wọ́n ní ibi tí àwọn ará iraq tí wọ́n ti jẹ́ ara mi àfáà tán kọ tíra yìí wọ́n dákọ rẹ̀ wọ́n dákọ ibi tí àwọn ará iraq tí wọ́n ti jẹ́ ara mi wàkòdìbá wàbà al-bukhari fi sahihihi báàbà dáàtì ọ̀rẹ́kẹ́ lè ahli iraq wọ́n ní máa Bukhari ní sọ èyí Bukhari rẹ̀ wọ́n wọ́n wọ́n bá báàbù kan pè ní báàbù zaati iriki ní alì Iraq ojúpọ̀nà tó ń fi nílẹ̀ wípé àwọn ará Iraq ipe zaati iriki ibẹ̀ ni wọ́n ti gbé ara mi wa asnada an ibn Umar Imam Bukhari sì mú ọ̀rọ̀ látọ̀dọ̀ ibn Umar kọ́lọ̀ kí ó bá yọ ní sí bàbá àtọmọ kọ́ọ̀lù ó sọ wípé lámọ̀ fútiha àdáni almisron ìgbà tí wọ́n ṣí ìlú méjèèjì torí pé gbà yẹn anábì sálàsálà tó wà láyé wọ́n ti ṣí alkufa àti basra wọ́n ti ṣí ìgbà tánàbí lọ tán nígbà òdòdó umar ni wọ́n tó àwọn mùsùlùmí tó kọ́ńkà kúfà àti basra lámọ́ fúti ha àdá ní almisron nígbà táwọn mùsùlùmí tí wọ́n sí ìlú méjèèjì yẹn Kúfà àti Basra ata Umar àwọn abá Umar fàkọọlù wọn sọ wípé ya amiral mu'minin ìrẹ́ aláṣẹ àwọn mùmìnì inna rasulallahi sallallahu alaihi wasallam hadda lihali najdi qarna anabi sallallahu alaihi wasallam ó sọ wípé àwọn ará qarn àwọn ará najdu àwọn ọmọ gbé ara mi ní a qarn wọ̀wọ̀jọ́ orun à ń tọ̀rí kìnà ṣùgbọ́n ó sépa sí ọ̀nà ọ̀dọ́ wa wà iná in àrọ́dúná kọ́dúná tá a bá sọ pé a fẹ́ lọ sí kọ́dúnìl mọ̀názìl a fẹ́ lọ gbé ara mi ń bẹ̀ ṣàkọ̀ àlè náà yóò kó nira bá wa kọ́ọ̀lù mọ́ra sọ pé fanzuru hazuwaha min tọ̀rí kìkùn fàhádàláhùn záàtà ẹ̀rìkì umaru wá ṣe tàbí wọn pé ẹ̀yìn ará ìrà tó záàtà ẹ̀rìkì ó ní kẹtìmọ̀ jẹ́ kíni o kẹtìmọ̀ gbé rọ ó ní fàǹdùrú ha fàǹdùrú hazuwaha ẹ wo ọ̀gangan bẹ̀ ó ti yé ní ojú ọ̀nà yín ó wá àgádà záàtù ẹ̀rìkì ṣékùfẹ́ mi rahimahullahu ta'ala mo ń gbọ́ ṣẹ́rífù wọn ṣẹ́rífù sọ Bukhari àwọn á sàlàyé pé tá a bá sọ pé hadua ha kí ni ìtumọ̀ hadua yẹn wọ́n ní ìtumọ̀ hadua yẹn ni wípé kó jẹ́ wípé lẹ́yìn tí àwọn ará nájúdù sí Maka tánàbí sọlásọlá tó fi wọn kọ́rùnmọ̀ náà zìlì fún wọn lẹ́ǹtì yẹn the same distance náà ni káwọn náà wọ̀n láti kọ́rùn mọ̀nánzìl sí zato eric wọ́n ní ṣéèkì sẹ́mi ni pé ìyẹn ló olódọ́gba jù nínú ìtumọ̀ pé kán wo hardware rẹ̀ pé kẹ́ ẹ wo the same mile the same distance pé ìyẹn ló wà aswab ìyẹn ló ìyẹn ló correct jùlọ wallahu alam nítorí náà ó rinlẹ̀ wípé àfáwà Umar ibn Khattab àwọn ni wọ́n ṣe kí ni o àwọn ni wọ́n Ibn Umar kọ́lọ̀ kó bá yọnu sí wọn àwọn ni wọ́n ṣe tàbídì àkọ́rùn manazil fún àwọn ará Iraq nasala salama lafiya kọ́lọ̀ kójọ kí ó bá san àwọn aṣíwájú amẹ́sìn kọ́lọ̀ kó bá san ní ẹ̀sán olóore hadisi abdullahi ọmọ Umar ó náà ni ó tẹ̀lé létí àkàtàn yẹn káàkà ní ṣókí torí pé ọjọ́ ti lọ àti kí ṣáà ìgbọ̀n àbí alhamdulillah àti kí ṣáà alimọ̀ bá lọ́bàá dàgó mẹ́sàn-án عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا تدعو عبداء مؤمن قال لهم قيانو سوا وانا النبي صلى الله عليه وسلم صديقه يهل أهل المدينة من ذي الحليفة أرى مدينة ووض بأرى من ذي الحليفة وأهل الشام من الجحفة أرى شام ووض بأرى من ووض من الجحفة وأهل النجد من قرن أرى النجد ووض بأرى من قرن المنازل kọ́lá abdullah abdullah wa sọ wípé wà bàlágà ní anna rasulallah sallasala kọ́lá wà yuhillu alu yemen min yalamlam pé ìró détí gbọ́ yemen àwọn ó gbé ara mi láti yalamlam now afa abdullah muhammad àti kàdísùn sẹ́yìn ní eléyìí tó fún aláǹfààní láti sọ tẹ́rìjàmọ̀ wọn nígbà táǹkà àdìsẹ́lẹ̀ kẹrin àkórí tí wọ́n fún àdìsí alìmọ̀wákìtù alìmọ̀káníyà àwọn ààyè tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú àwọn ibi táti gbé ara mi tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ààyè garibul hadith wọ́n ni kẹ́lìmọ̀ yòhílù ìtumọ̀ náà ni pé yóò ṣọ́rímù wọ́n ni wàhùwà khabaru bimana al'amur wal ihlal ihlal onáà ní kí ni o rọ́fù usọ́ọ̀t kọ́sọ́ pé ihlal kí ẹ gbé ohùn sókè kò sí nǹkan míì tó fàájú pé alimohrimu ẹni tó wà nínú aṣọ ihram tàbí tó wà nínú state of ihram yẹrùfà usọ́ọ̀tàhù bi tẹ̀lbíyà ó máa gbé voice ẹ̀ sókè pẹ̀lú tẹ́lifíà tí ó mọ̀ sọ pé labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik إن الحمد والنعمة لك والملك لا شريك لا أي بيه ẹ̀yin gan ẹ wo ẹ wo trẹ́bù tí mọ́ọ̀sì gan mú wa ẹ̀yin ká ti ń fìlì gbé ẹ̀yin ká ẹ̀mí ti fàwọn ké à kí n sì bára mi lálàfà báyìí isbil liwaktik fàyà ti dáorù ṣe sùúrù fásitì rẹ̀ àsìkò rẹ̀ ń bọ̀ your time is coming ó ti tí wọ́n náà ah abẹ́mọ̀ ṣe kà fún wa náà ni ó bọ́ ti sàlàyé gbogbo àlẹ́ tó ṣe fún wa náà ni ah ọlọ́run jọjáre o mọ́jà asị ajị fóònù asị ajị ṣe tọ ti lọ ṣe ìmọ̀ tí mo àdúrà yẹn ọlọ́run ti lọ ẹgbẹ́ afága ni ẹ ìgbà tí mo lọ kí àbá pàtàkì àwọn náà mi mo lọ kí bàbá kan àwọn náà fún mi ìròyìn ẹnu wọn náà lèmi náà tún fún yín ẹnu àwọn náà ni mo ọlọ́run mọ́jẹ́ agára àfàdé náà tọ́jú lọ ọlọ́run jẹ́ àlọ fúnra wa kan bá wa lọ àwa ní kó já fúnra wa Ka fojú gan ní àwọn àyè yẹn ṣe rí ìfojú gan ní àwọn àyè yẹn yukiru imana fil qalb ó mọ́ rọba sáàpù ìmánì lẹ́mìí yóò sì tún jẹ́ kéèyàn tún mójútó ẹ̀sìn dáadáa pé this Islam no be the play o wàlọ́hì yóò jẹ́ kéèyàn mú ẹ̀sìn ní ọ̀kúnkúndùn ah àgbàtán làgbọ̀ bá a bára sọ fún tán á tún para ronú òun ló mọ fẹ̀sìn rẹ sí àti tó bá nìkan sí ló kù tó bá nìkan sí àkòsí bó ṣe débẹ̀ ní ti orí ẹ̀ ò ní fa epo kò sí because say uniqueness yẹn lẹ fẹ́ wò ni àbí uniformity yẹn pé subhanallah millions of people wọ́n mọ̀ pé nǹkan ẹyọ kan láàrin àsìkò kan náà wọ́n mọ̀ pé nǹkan ẹyọ kan láàrin àsìkò kan náà ah làhálà làkàlà òfó ṣe kèfèrí o kò sí ọ̀pọ̀ tó lè sìn láyé tó kẹ́yàn jẹ́ kèfèrí aláhì kọ́nà kó jọ kó má fi kèfèrí kó má fi sàdánwò fún wa kó má fi kúfúrú kó má fi sàdánwò fún wa naam afa abdullahi ọmọ ọmọ ọ̀rọ̀kọ́lọ́kọ́ ẹni tí wọn wọ́n fún wípé àmẹ́bùwà muhammad sallasala ó pa àwọn ará mọ̀dínà láti pé kán gbé ara mi zulu lẹ́fà àwọn ará sham kán gbára mi jófà bákan náà àwọn ará méjì kán gbára mi ní kọ́rin manazil ó sì fẹsẹ̀ rẹ̀ ńlẹ̀ wípé ó dé tí gbọ́ òun wípé àwọn ará yemen wọ́n gbé ní pẹ̀lú ògbọ́lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tó bá di ìjókó tó ń bọ̀ a máa wo agbọ́nrin báàbù mọ́ yẹ́lbísù lùmọ́fọ́rímù mìíràn fìyàb ojúpọ̀nà tí ń sọ̀rọ̀ nípa pé ẹni tó wà nínú ara mi ìran àwọn aṣọ wo ni ṣẹ̀ríà ìsìláàmù fún nígbà láàyè láti kí ni o láti wọ̀ ṣẹ̀ríà ìsìláàmù ìgbàláàyè tó fún ẹni tó wà nínú ara mi pé irú ìran àwọn aṣọ ni ẹni tí wà nínú ihram irú ìran àwọn òun ló lè wasalila umar wasali mala sayidina muhammadu wa alihi wa assalamu alaikum wa rahmatullahi